hello ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ̀yin ọmọ kóòtù òjire àtàtà ẹ̀yin ọmọ kọ ẹ̀ ṣé dáadáa lẹ́bù wa o ṣé dáadáa la bá yín mm, a kó ètò àná ẹ ṣé mo dúpẹ́ o mo rí pé bá wa ṣe ẹ ṣó yẹ dáadáa ẹ ṣé gan mo really appreciate ẹ mọ̀ fídíò tí mo fẹ́ ṣe yìí kékeré ni but um, mi um, ìfẹ́ record it so that I'll just do it live and just go just it's gonna be for just few minutes okay so um, fídíò yìí mo fẹ́ ṣe fún àwọn ọmọ àwọn ìsìlámù tí wọ́n wà ní kóòtù jèrè mo kí yín mo kí yín o ẹ ṣe ibẹ ṣe ń wọlé ẹ jọ̀ọ́ tẹ́ bá ti bá mi rí fídíò yẹn bá mi ṣí ẹ mo fẹ́ kó kàn because sherry i think it is right time ká bẹ̀rẹ̀ sí ni máa ṣí àwọn pípù yìí ní ọpọlọ because i think they don't know so àwọn nǹkan tí wọn bá dẹ̀ mọ̀ i think pé ká máa jẹ́ kí wọ́n understand ṣe understand now àwọn àáfàá olè àwọn ìmáàmù olè àwọn ṣèyíkì olè tí wọ́n ń parọ́ fún ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń ṣe mùsùlùmí tẹ́ ń ṣe ẹ̀sìn Islam yìí innocently because you don't know what is in the book. ẹ káàbọ̀ bàbá mi mo rẹ́ni kejì ẹ kalẹ̀ ọ̀sán làwa ṣì wà ń bíbà ẹ rí i pé ojúmọ́ ṣì mọ́ ṣé dáadáa lẹ́wà mo kí yín mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi tẹ̀ ń wọlé ẹ jẹ́ bá mi ṣe fídíò yẹn jẹ́ kó kan àwọn tó ń ṣe ẹ̀sìn Islam ignorantly because as a matter of fact most of them they don't know what they are doing wọ́n kàn ń tẹ̀lé àfà wọ́n tẹ̀lé imam wọ́n tẹ̀lé àwọn olè oríṣiríṣi ṣèyíkì wèrè ta ní nílẹ̀ kótó jire tí wọn ò níṣẹ́ gidi lọ́wọ́ ẹ ẹ má bínú pé kò fi bẹ́ẹ̀ clear torí inú mọ́tò ni mo wà ẹ káàbọ̀ bàbá mi Samuel so àní ó dẹ̀ pa ní láti máa ṣí wọn lọ́pọlọ kán lè máa understand ẹ káàbọ̀ bàbá mi Sunday ẹ ṣé gan mo dúpẹ́ thanks for joining ẹ ṣé ẹ ṣe kí gbogbo ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ̀ ń wọlé we need to open their their brain their skull so that they will understand <laughs> bàbá mi olúwọlé ẹni iron lady ṣé èmi tí mo gentle báyìí ẹjọ́ náà ẹ má sọ mí lẹ́nu mi ò iron i'm a gentle girl o <laughs> now ẹ ń wá sórí comment section ẹ wá ń ṣépè ẹ wá sọ pé aláwù máa ṣe gbá aláwù máa ṣàwo aláwù máa ṣe kòkò bá bá a ṣàsùn now torí a lot of you ẹ kúrò níbi tẹ wà ẹ ń ka news ṣó yẹn orí Facebook tẹ wà gan-an àwọn ìsìlámù ìsìlámù ara yín lè máa ń fólò ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ jẹ́ kí n sọ fún yín ogun tí àwọn ará Ísírẹ́lì tí wọ́n ń bá àwọn ọmọ aláwù jà àwọn ọmọ Palestine ọmọ aláwù ni wọ́n ṣó ti yẹ yín tí wọ́n ń ba ayé wọn jẹ́ tí wọ́n ń pa wọ́n lójoojúmọ́ tó jẹ́ wípé ogun yìí ti jẹ́ kí a lot of àwọn ọmọ Palestine kan denounce ẹ̀sìn yín ẹ̀sìn Islam because wọ́n jókòó ẹ mọ̀ pé ẹ̀yin ọmọ kò tójú rẹ̀ ẹ̀yin ò ń jókòó kẹrònú tiyín ìyá ó ti mú yín lómi yóò tó bá tì yín kó ògiri báyẹn tún mú àti chisel ẹ fi wú ògiri yẹn tún wọnú ẹ̀ ìyá ti mú ó ti mú yín yó because ó ti parọ́ oríṣiríṣi fún yín ẹ máa sọ pé aláwọ̀ á ṣe ń jọ́ kan títí tẹ máa fi kú aláwọ̀ ò rí ṣe fáwọn àwọn bàbá ńlá bàbá yín òṣì àdánù ni gbogbo àwọn bàbá yín bàbá yín tẹ̀ ń gbé picture wọn kiri yẹn ló pa a lot of day. ìkan ló sọ fún wa lórí tiktok ìkan sọ pé ikùn ẹ̀ mú mi ó mú mi yó ni bí èèyàn tó mú mi yó pé ikùn ẹ̀ wú kù ni ṣó ti yé yín ẹ wá ẹ̀yin ò kì í jókòó àwọn ọmọ palẹsìn wọn ń jókòó wọn wá rò pé ah, aláwù yìí tó bá jẹ́ kó lágbára lóòótọ́ ṣó yẹ kó jẹ́ káwọn ọmọ Ísírẹ́lì máa pa wá tọmọtọmọ ẹ wo àwọn ọmọ kéékèèké tí wọ́n ti fi ẹ̀mí wọn ṣòfò ní Ísírẹ́lì ní inú ogun tí wọ́n ń jà yìí láàrin àwọn ọmọ Palestine àti Ísírẹ́lì ṣé kò yẹ kéyìn jókòó kẹ jókòó kẹ ronú kẹ wò pé tó bá jẹ́ wípé aláwù yìí ní agbára ń tòótọ́ ṣé kò yẹ kó dá ogun yìí dúró ẹ wo bó ṣe ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò torí ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù àwọn ọmọ Palestine ti ń jókòó tí wọ́n ti ń ronú pé aláwò lágbára o aláwò lè ṣe nǹkan kan o òfò làláwò o ọwọ́ ọ̀tún ẹ̀ méjì yẹn kò wà useful ó useless ju nǹkan míì lọ o ajá ajá ajá ajá ó wà useful ju aláwò lọ o ìtorí ẹ̀ ni most of them ṣe ń fi ẹ̀sìn yẹn lẹ̀ so mo wá ń try láti educate yín ẹ bá mi ẹ bá mi ṣí ẹ̀ ṣó ẹ bá mi ṣe èso yìí sí àwọn alákatakítí àwọn tó ń ṣe Islam tó ń ṣe innocently ẹ má jẹ́ ká bú most of them gbogbo àwọn tó wá ń ṣépè London comment section wa yìí they are blind, for, blind people tí wọ́n ń fọ́lọ̀ àwọn blind people náà ni àwọn míì kẹ̀dẹ̀rẹ́ tí wọ́n ń fọ́lọ̀ yóò blind àwọn mú òótọ́ bọ̀ torí pé owó tán fẹ́ make torí nǹkan tán fẹ́ jẹ kò jẹ́ kán lè sọ òótọ́ fún wọn ṣe understand èmi wọ́n fi sọ fún yín mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín inú mi á dé dùn kẹ wá bá mi dáhùn nínú comment section because tẹ́ ẹ bá mọ̀ ẹ̀sìn ìsìlámù kò wù nílẹ̀ wa kò ń ṣe pé ó lalẹ̀ wù wọ́n gbé wa ni àwọn tó ní àwọn tó jẹ́ pé wọ́n ní gangan tó jẹ́ pé àwọn ló ń ní gangan òun náà àwọn ló ń ba ayé wọn jẹ́ ní Palestine wọ́n ti fẹ́ẹ́ pa wọn tán wọ́n ti fẹ́ẹ́ pa wọn tó ti sú wọn gan mo rí àwọn kan tó gbé placard tó ń sọ pé we love Israel tí wọ́n gbé placard placard tí wọ́n ń gbé kiri tán láwọn love Israel Israel ló ń bá wọn jagun o Israel ló ń pa wọ́n kí o because wọ́n ti mọ̀ wípé aláwò ò lágbára so ìbéèrè mi wá fún yín lélẹ̀ ẹ bá mi jọ ẹ bá mi jù sí gbogbo ọ̀dọ̀ wọn kọ́ ba lè tètè wá dá mi lò lórí comment section torí ìpìlẹ̀ ọ̀rọ̀ jáde ìpìlẹ̀ ọ̀rọ̀ jáde ms baba jáde ẹ olówó èkó jáde àkànbí ọlọ́ba jáde ìyá ṣẹ́gun jáde ìyá òṣàtọ́lá ìṣẹ̀ṣe eh, làgbà jáde àti gbogbo abẹ́ẹ̀bẹ̀bẹ̀bẹ̀ àjáde ta ni ọlọ́run jáde a ti kà a ti kà a lot of things a ti ṣe research a ti rí i pé ẹ̀sìn tó gbé wá fún wa yìí wọ́n wá fi ba ayé wa jẹ́ láfíríkà ni ìtorí ẹ̀ ní gbogbo áfíríkà ṣe rí báyìí any african country tẹ bá rí tí ayé wọn da ẹ lọ yẹ̀ wò dáadáa àwọn áfíríkà tí wọ́n ti pa gbogbo dúdú wọn rẹ́ ni tó jẹ́ wípé àwọn àràbù yìí wọ́n ti take over ṣòye yín now àwa wò pé okay àwa ò fẹ́ kí ẹ̀bà ti ti yòókù ìwọ̀nba tíntínní tó kù tí ó ṣẹ́kù lọ́dọ̀ tiwa aláàfẹ́kẹ́ ẹ̀ bàjẹ́ àwa bọ́ta àwa ń gbóhùn sókè àwa ń sọ̀rọ̀ ẹ wá torí pé ẹ̀yin ò mọ̀ kan torí pé ẹ̀ jáde torí pé ìmí yín kò kò kúrò nílọrin lókà nìyín lókà champion ẹ̀ ríta àwa ń ṣí ọpọlọ yín tó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ wa pé à ń ṣí yín lọ́pọlọ tó yẹ kẹ́ lọ máa ṣe rìsáàchì fúnra yín tá a bá tiẹ̀ ń parẹ́ òpó kìkàtẹ̀ nírọ́ làwọn pípò yìí pa ẹ jẹ́ káwa náà lọ ṣe rìsáàchì ẹ wá lọ ẹ wá wá ń bú wa ẹ ń ṣépè fún wa tọmọtọmọ ẹ ń ṣépè fún ẹbí wa ẹ ń ṣépè fún ẹ wá sọ pé èpè yín ò wá dùn mí torí pé aláwù lẹ̀ ń lò aláwù yìí kẹdẹrẹ kò lè sèèvù àwọn ọmọ ẹ tí wọ́n ń pa lójoojúmọ́ ní Palestine so ìbéèrè mi wá fún yín ni pé ṣé aláwù tí ò rí àwọn ọmọ ẹ̀gbà táwọn Israeli ti bayé wọn jẹ́ sí Palestine tán ṣé aláwù yẹ lẹ ìyẹn náà ni àbí aláwù mi torí mi ò mọ̀ bóyá ilé aláwù méjì o àwọn dẹ̀ pẹ́yìn bíbu ẹ ti kírètì aláwù Yorùbá torí aláwù ò kì í ṣe Ọlọ́run Olódùmarè o aláwù kì í ṣe ọlọ́run olódùmarè o so mo á fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹ jókòó kẹ kẹ gbọ́ ìbéèrè ìdàdà kẹ́dẹ̀ dá mi lóhùn ẹ dá mi lóhùn pẹ̀lú ọkàn yín ṣé aláwù tí ó lajú ẹ lẹ̀ báyìí tí ò lè save àwọn ọmọ Palestine tí wọ́n ti bayé wọn jẹ́ ṣé òun náà lẹ́yìn náà ń lò lẹ́tún fi ń ṣépè fún wa pé kó ṣe báyìí fún wa kó ṣe báyìí fún wa kó ṣe báyìí fún wa ẹ jọ̀ọ́ ìbéèrè ni tó nídìí dáhùn ẹ jọ̀ọ́ ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí wọn kó dá wa lóhùn ṣé aláwù tí kò lè ní agbára láti save àwọn tí wọ́n ń pa ẹ mọ̀ pé àwa ń sìn à ń bú aláwù ni àti ẹ̀ fọwọ́ kan àwọn ọmọ ẹ̀ àṣe kọkọ fún wọn àpá wọn àṣe kakọ ń bu ni adẹ <laughs> bishop bishop ní fear aláwù o <laughs> aláwù no get power àdàṣe bẹ́ẹ̀ tó bá ní power lèèyàn máa fear hmm? so ìbéèrè tí mo wá fẹ́ bi yín ni wípé àwa tá a pa àwọn ọmọ aláwù a pa wọn hmm? a kàn ń bú aláwù ni ṣé àwa yẹn làláwù fẹ́ rí nǹkan ṣe fún nígbà tí àwọn tí wọ́n ń pa ọmọ àláwù wà ń bẹ̀ tí àláwù ò rí nǹkan ṣe fún wọn ṣé kò yẹ kẹ́ mọ̀ wípé àláwù is powerless kò lè rí nǹkan kan ṣe ìbéèrè mi nìyẹn ẹ wá dá mi lóhùn then another thing tí mo wá fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ṣé mọ̀ wípé Saudi Arabia Saudi Arabia tó jẹ́ headquarter àláwù tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ mọ̀ sìn Saudi Arabia ní headquarter láwùjọ torí ẹ̀ lẹ́ ṣe ń kó gbogbo owó yín lọ ẹ ráwọn ànẹ́fà ṣọ̀pù tán wà nílọrin tí wọn ò tí ì jẹun yóò tán máa lọ gbàjọ wọn á wá fi nine million wọn á lọ láwọn lọ sí Mecca ẹ̀rí wọn ní last year abẹ́lẹ̀ tó lọ yìí wọ́n gba most of them tó wá bọ́ sórí social media tó ń ké pé ẹ ọgbẹ̀wé lọ́wọ́ ra o àrí kankan ọ̀tí ẹ̀kọ́ wa dé airport o kìí ẹ̀rí wọn gbogbo wọn ọ̀rùn kùn Eh, aṣọ wọn gan mo wò pé ẹ ní nine million lọ́wọ́ ẹ fi tún ayé yín tó rí báyìí ẹ fi tún ṣe ẹ lọ kó lọ mẹ́kà torí pé wọ́n ti brainwash orí yín now ṣe wá rí àwọn headquarter aláwùyẹ tó jẹ́ Saudi wọ́n ti wá wọ́n ti wá jáde wọ́n ti kọ open letter wọ́n kọ open letter tí màá lọ sáà ó wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ lè lọ sáà fúnra yín wọ́n kọ open letter wọ́n ní kò séyìí tó kan àwọn pẹ̀lú ọmọ ìyá àwọn tí Israeli ń bá jà o ṣé ń gbọ́ ẹ mọ̀ pé ọmọ ìyá wọn ní Palestine wọ́n ní kò sí èyí tó kan àwọn pẹ̀lú ọmọ ìyá àwọn tí Israeli tó ń bá jà o wọ́n ní Israeli ò bá lu ayé wọn pa kó ba gbogbo ilé ayé wọn jẹ́ wọ́n ní kò sí èyí tó kan àwọn o àwọn ò fọwọ́ sí o àwọn ò bá wọn dá sí nǹkan kan nǹkan tó bá wun àrà tó bá wun Israel òun ni kó bá wọn kó ṣe kí ni kó fi wọn dá o àwọn ọ̀gá ńlá tó dẹ̀ wà níbi tí àwa wà yìí sìn wọ́n wà lẹ́yìn Israeli ti ti gbidigbidi báyìí máa ń pè gidi ẹ má dàbí ló wọ́n fẹ́ sọ àwọn Yorùbá ńlá láyẹ̀mí rẹ̀ gbidigbidi ẹ jọ ẹ correct mi ti bá correct wọ́n wà lẹ́yìn wọn gbidigbidi àwọn ọ̀gá ńlá tó wà ń bí ẹ ti hàn ẹ ti mọ̀ wọ́n mi fẹ́ fẹ́ nu gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n wà lẹ́yìn àwọn Israeli dáadáa any anybody tó bá dẹ̀ fẹ́ go against àwọn Israel àwọn tó wà níbí yìí ó máa bà ayé wọn jẹ́ ni any country digbidigbi ẹ ṣe bàbá mi láre <laughs> èmi náà ti ń kọ́ Yorùbá ẹ wo by this time next year mo máa gùdù gan jẹ yìí tẹ̀ ń kọ́ mi sí lọ digbidigbi ẹ ṣe bàbá mi Sean so àwọn ti bíbá yìí ẹ ṣe ẹ ṣe ẹ̀yin bàbá mi mo ti rí i àwọn ti bí báyìí àwọn ọ̀gá ńlá tí àwọn ọ̀gá ńlá àwọn lọ́rẹ̀ ń sìn wọ́n láwọn lọ̀gá ńlá ń bì wọ́n wà lẹ́yìn Israel dìgbìdìgbì so any country tó bá tiẹ̀ lóun fẹ́ gbìjà Israel eh, gbìjà Palestine gan ayé country náà máa tún bàjẹ́ ni torí àwọn tó wà ń bí nǹkan tí wọ́n gùdù mọ̀ tó gùdù at at doing náà nìyẹn ṣòye yín aláwọ̀ yín wá jókòó ó wá fọwọ́ lẹ́rán wọ́n wá ń pa gbogbo àwọn ọmọ ẹ̀ pátá kò tiẹ̀ ṣàánú àwọn ọmọ kéékèèké tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ kó tiẹ̀ ṣàánú wọn kó tiẹ̀ gbé ọwọ́ agbára ẹ̀ dìde ní stop òun tó sọ fún muhammadu lọ́jọ́ kìíní àná pé ikra olódo muhammadu olódo tí ò mọ̀ ká tí ò mọ̀ ọkọ àbí ó wá sọ fún pé ikra pé kó mọ̀ ká kò wá ní agbára láti wá sọ fún Àwọn Eh, tó ń pa ọmọ ẹ̀ pé ó yá ó ti tó o kó sọ lédè arabic torí kò gbọ́ Yorùbá kò dẹ̀ gbọ́ english arabic náà ló gbọ́ kó sọ pé ó ti tó ní èdè arabic o kó dẹ̀ tán bẹ́ẹ̀ aláwò lágbára yẹn àwa ta wá ń bú aláwò tá a dẹ̀ bá a bá àwọn ọmọ ẹ̀ jà a kàn ń sòótọ́ ni bẹ́ẹ̀ mọ̀pẹ́nu wa mú bí irú ìpínlẹ̀ ọ̀rọ̀ ń sẹ́ mọ̀pẹ́nu ẹ̀ mú kò lè sọ̀rọ̀ aláwò kó má bù ú ṣe understand èmi náà dẹ̀ ń gbẹ̀san gbogbo ti ṣe fáwọn bàbá wa tí ó ti kọjá abẹ ṣe ń bọ́ àwọn bàbá wa tó jẹ́ wípé wọn ò ṣẹ̀yìn orúkọ tí wọn ò jẹ́ ẹ̀ ń pè wọ́n èmi náà dẹ̀ èmi náà sọ pé ok payback period lè èmi ò dẹ̀ bú yín mo dẹ̀ ní ok instead of kí n máa bú yín kí kúkú máa bú àláwù torí mo mọ̀ wípé ọmọ ìyá wa míì wà lára yín tó jẹ́ wípé ọpọlọ ẹ̀ sì lè ṣì ń jọ kan mo dẹ̀ ní mi ní bú yín pé àláwù pé ká tiẹ̀ fi prove wípé àláwù ò ní agbára pé ta bá ti ń bú àláwù o ojú yẹn àmà àlà ẹ máa rí pé láti last year ni mo ti ń bú àlàó báláwo ṣe rí kò lè ṣe kankan fún mi ṣáláwù tí ò lè ṣe kankan fáwọn tó ń pa ọmọ ẹ ló fẹ́ ṣe nǹkan fẹ́mi ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ so ìbéèrè ni o ẹ bá a dáhùn lórí comment section pé ah, ah kí ló tún wá dé táwọn headquarter ibi tí àlàó tí wọ́n ti mọ́ nínú nínú dẹ́kun mágolo tí wọ́n gbé sí nínú kaaba wọn àwọn fúnra wọn lọ sọ wípé àwọn ò bá àwọn Palestine dá sí o pé Israeli free láti báyé wọn jẹ́ finally ẹ ẹ ta ló rẹ́rìn yẹ ah, ẹ̀yin ò lè gbé Ghana ẹdẹ rẹ́rìn báyìí torí Ọlọ́run ṣé inú dẹkùn mágolo kọlà láwù wà ní inú dẹkùn mágolo ní ṣe bá fi hàn wọn wọn tún ní ẹ Photoshop ni aláwù tó dẹ̀ jẹ́ wípé ibi tí wọ́n gbé sí òjìjí ẹ̀ tún hàn òjìjí ẹ̀ hàn nínú dẹkùn mágolo tán gbé sí wọ́n ní Photoshop ni ṣé photoshop máa ń ní òjìji ẹ bá wa béèrè ṣé photoshop ṣé ó máa ń ní òjìji bó tẹ mọ̀ pé gbogbo nǹkan tá bá ti rí nǹkan báyìí wọ́n máa ṣáà wá nǹkan kan tó fẹ́ fi parọ́ kẹ má bàa believe ẹ lọ wo picture bíi tí wọ́n gbé àláwù sí dáadáa nínú mẹ́ka ẹ rí òjìji níbẹ̀ nínú dẹ́kumagolo nínú sandi <laughs> aláwù na sandi nínú páànù sandini tí wọ́n gbé sí nínú kaaba <laughs> ẹ lọ ẹ bẹ́ẹ̀ dáadáa ṣe understand so ẹ jọ̀ọ́ ẹ bá wa dáhùn pé ṣé aláwù lágbára ni hmm? ò lọ gba àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń pa lójoojúmọ́ ni ò lọ gbà wọ́n lẹ̀ ṣé àwa ló wá fẹ́ẹ́ dẹ́sẹ̀ rí àfotorí pàwá kọ́sítọ́mà ti wa làláwù kọ́sítọ́mà dáadáa ni àdèmá máa bu ni títí torí gbogbo yín ṣe máa pé gbogbo ẹ̀yin tọpọlọ yín ti lọ à ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí pé àwọn èèyàn ń jí ojoojúmọ́ báyìí làwọn èèyàn ń jí ojoojúmọ́ ẹ wá sórí tiktok ẹ máa gbóríṣiríṣi testimony ojoojúmọ́ làwọn èèyàn ń fi ẹ̀sìn burúkú yìí sílẹ̀ ṣùgbọ́n ẹ ẹ kì í believe in reality ẹ kò tún máa ń console ara yẹn ní irá ni islam is moving forward torí ẹ mo ṣe dìídì wá bá yín ṣe ṣó yẹ kẹ́ bá lè mọ̀ wípé ọ̀dọ̀ wa ní kọ́kọ́ làwọn èèyàn ti ń jí all over the world làwọn èèyàn ti ń jí ṣó ti yé yín so ẹ jọ ẹ bá wa dáhùn o torí tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá rí èsì tẹ́ ẹ bá rí èsì fún ìbéèrè mi pé kí ni reason tí aláwù ṣe la ojú ẹ̀ lẹ̀ a mọ̀ tẹ́lẹ̀ wípé lójú kò ríran a mọ̀ pé létí kò gbọ́ràn a mọ̀ pé lẹ́nu kò lè sọ̀rọ̀ ẹ a mọ̀ pé aláwù ọlọ́wọ́ òsì méjì ni àwa ti mọ̀ yẹn tẹ́lẹ̀ bó torí pé ẹ̀yin fìpó lágbára la ṣe ń béèrè ìbéèrè yìí mo ń bọ̀ mo ní mo fẹ́ ka kọ́mẹ̀ntì ó ní. Eh, Mubo, imagine someone is fighting for Yoruba or Isheche and she's living in abroad. Alawada Keri. Okay, Alawada Keri Keri. Okay, now, let me tell you something. I'm fighting for Yoruba and I am living in abroad. Number one, did I tell you that we pay èmi jagun jagun? àbí mo sọ fún ẹ pé ìran mi ìran jagunjagun ni wọ́n did you see ada àti ọ̀bẹ lọ́wọ́ mi that I am using to fighting òpònà ayíràdà àdàgbà má dànù tá a bá wo éèjì yín sìn ó pọ́síbù kẹ̀tì kọjá fọ́ọ̀tì ṣé mi sọ fún ẹ wípé mò ń jagunjagun àbí mo sọ fún ẹ wípé ọmọ jagunjagun ni mí láti ìlú tí mo ti wá pé ogun e, là ń jà èmi ò jagun èmi mo sọ fún yín láà mo ní mò ń ṣí àwọn èèyàn lọ́pọlọ ṣé rí ìdí ọpọlọ ó wọ̀sì ju ìdè físíkà lọ because ìdè físíkà ó easy láti láti release àwọn èèyàn kúrò nínú ẹ̀ but ìdè ọpọlọ ah a lot of people ti kú sínú ìdè ọpọlọ so iṣẹ́ ti tèmi in case you don't know let me educate you ìdè ọpọlọ làwa ń tú sílẹ̀ a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ olódùmarè pé ọpọlọ èèyàn tú ṣé abroad tá a wà yìí òun ló easy jù láti ṣe é tó bá jẹ́ wípé ilé la wà tá a ti ń ṣe ṣe báwọn tó wà ń lé gan ẹ̀ ń wọn ìtò ara ẹ̀ níta ni ọlọ́run wà lẹ́fi lọ mú elédùnmarè ni ò gbà fún yín ẹ fẹ́ pa ni ẹ fẹ́ pa ta ni ọlọ́run ni àwọn rúmọlẹ̀ ni ò gbà fún yín ẹ wá ní pé mo wà lábroad mò ń jà fún Yorùbá mò ń bọ̀ mí ní sí lábroad àwo ẹwà àwo òní àwa ẹ mú Nàìjíríà yẹn mú dání ibí ìlà wà ó dìgbà tá a bá tó gba Yorùbá nation tí ọwọ́ wa bá ti tí ọwọ́ wa bá ti tèkú dà àbí tá a bá gba regional ẹ̀hẹ́n ìgbà yẹn la irú àwa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ nàìjíríà èmi ò èmi ò ní ìdí ẹ wá gba páálí yín mi ì ní ìdí nàìjíríà yín ẹ gba páálí yín tí ó ti yẹ yín mi ò ní ìdí ẹ yo ọmọ Yorùbá lèmi ọmọ Yorùbá òun lèmi so ìjọ ta bá ti gba Yorùbá nation àbí tá a ti gba regional Yorùbá wọn bí yàrá bàbá ńlá kú bàbá yín kò sí nǹkan tẹ máa ṣe so tó bá jẹ́ yẹn ni kò sí nǹkan tẹ máa ṣe o àwa tá à ń fi ọ̀rọ̀ ẹnu wa ta fi ń ṣe àwọn èèyàn lọ́pọlọ àpọ̀ gọ́ńbì àwa tá a dẹ̀ rẹ́dì láti wá sílé torí pé a mọ a mọ àjẹ́ńdà yín àmọ́ irú mi sì ti bá wá sílé màá dira spiritually màá tún dira physically tó jẹ́ pé battalion army ni màá kó àwọn ni màá kó tira torí mo mọ̀ wípé tẹ́ ẹ bá gbọ́ pé ìpìlẹ̀ ọ̀rọ̀ délé báyìí bó ṣe máa gé ọrùn ẹ̀ ló máa máa wò yín ṣùgbọ́n Elédùmarè àtàwọn orúnmọ̀lẹ̀ ò lè fún yín ṣe inú ìwé yín náà ló wà pé anybody tó bá ti sọ̀rọ̀ bẹ́ ṣe pa Deborah báwọn fámìlì yín ṣe pa Deborah ní nọ́ọ̀tì lọ́jọ́ kìíní àná bẹ́ ṣe pa ọmọ ẹlẹ́ran bẹ́ẹ̀ ṣe gé ọmọ kékeré lọ́wọ́ toró jí fóònù ìwà yín ni inú ìwé yín ló wà so if you dey wait pé ìpìlẹ̀ ọ̀rọ̀ is coming home soon dey play àbí mo ti come home ni dey play ẹ̀yin tèmi <laughs> mo kàn rọra ní time kékeré kan ni màá máa rí ilé tí ẹ jẹ́ bá wa send ẹ̀ sí wọn àwọn ìmáàmù yà wọn ṣèyíkì àwọn alábòsí. Si bíi akéwú gba góòdù kọkọ àtàwọn àwọn wèrè àwọn èyí tí wọn ṣàbòsí tí wọn come out straight ẹsẹ ìdẹ ẹ bá wa bí wọn ṣé àláhùn yín lágbára ó ní agbára ló lajú ẹ lẹ tí wọn dúnbú àwọn ọmọ ẹ lójoojúmọ́ tó ń ju bọ́ǹbù sílùú wọn lójoojúmọ́ tó ń pa wọn tó ń pa wọn tọmọtọmọ àwọn ọmọ kéékèèké ẹ máa rí àwọn ọmọ báyìí wọn máa máa ké wọn ò róúnjẹ jẹ ẹ ṣe jàre mi ìfẹ́ pẹ́ mi mi mo kàn ní kí n sáré fi ṣe láìfò ni ó kàn wá so annoying ẹ kàn bọ́ sórí comment section ẹ̀ ń ṣépè fúnra yín as a matter of fact ẹ̀ ń ṣépè fúnra yín ni ẹ̀ àánú yín dẹ̀ ṣe mí because àwọn èpè tẹ́ ń ṣe yẹ ayé yín ti bàjẹ́ already kí irú èpè yẹ kó tún wá àdì mọ́ báyé yín ṣe rí ẹ̀rí páyé yín ti bàjẹ́ ẹ̀ ẹ̀rí páyé yín ti bàjẹ́ àwa tá a wà nílùú òyìnbó tó o bá ti yọ̀lẹ̀ ẹ má jẹ́ tọ̀yìn tó o bá ti yọ̀lẹ̀ nílùú òyìnbó ò ní problem àwa a máa ń gbàgbé ká tó ìgbà míì wo ìgbà míì mo máa ń gbàgbé kí n tó gbàdúrà kí n tó kúrò nílé mo máa ń gbàgbé kí n tó ṣèwúre màá ti kúrò lọ́nà ah mi ìmà mi ìmà rán ti ṣèwúre láàárọ̀ yìí kí n tó ìgbà míì báyìí mo ti dẹ́nu ọ̀nà báyìí kí n tó rántí màá tún màá ṣẹ̀ṣẹ̀ padà màá ṣẹ̀ṣẹ̀ padà sínú ilé pé yéé mi ìmà rán ọ̀n bí yín dájẹ́ yín máa ṣèwúre nepa gan lásán prayer point ni fún yín nepa àwa ń sọ̀rọ̀ wípé kí ọpọlọ yín lè ṣí kẹ́ bá lè mọ bẹ́ ṣe máa béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n ti di five and six pẹ̀lú àwọn olórí ẹ̀sìn wèrè méjèèjì tí wọ́n gbé wá fún yín kiri ìwàsókè ìdè fún àbúrẹ́ẹ̀dì kirikọkirikọ lọ ka history dáadáa àwọn tí ìlú ìlú wọn ò dáa àwọn tí wọn ìlú wọn ò dáa tí wọ́n kó wọn lẹ́rú àwọn ọmọ wọn tí wọ́n wà ní ìlú míì tí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n lọ ṣiṣẹ́ nílùú mi àwọn most of them ẹ lọ history Germany ẹ lọ history Germany ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ gbọ́ta kúlí àláwù ni ẹ máa ń fi ilé ayé yín kà ẹ ẹ mọ anything orí ojú kan báyìí náà lẹ jókòó sí ẹ mọ nǹkan tó ń lọ ẹ wo ẹ̀yin tèmi ẹ má jẹ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù jàre ẹ bá mi jù sọ́dọ̀ wọn ẹ jẹ́ ká wò bóyá wọ́n rí ánsà bó ṣe wà ẹ́ sìn wọn ò ní rí ánsà èpè náà lọ máa fi ánsà ẹ ẹ má fèpè respond intelligent question mo bí yín mi ì dẹ̀ bá yín jà mi ì bú yín bọ́ ẹ jẹ́ kí n máa bú àláwù tí n bá bọ́ aláwọ̀ tó bá dùn yín ẹ jókòó lórí lórí kẹ pè mí kẹ pe orúkọ mi pé kí aláwù ẹ má pe àwọn irúnmọlẹ̀ wa o ẹ má pe kankan náà àwọn irúnmọlẹ̀ wa torí pé tẹ ẹ bá try láti pe àwọn irúnmọlẹ̀ wa ẹ jẹ́ n sọ repercussion ẹ̀ fún yín ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ back to sender hmm? ẹ mọ bàbá yín tí gbogbo eyín ìsàlẹ̀ ti yọyẹ tó ń pe tàbátí àdá tàbátí àdá ló pè fún ọmọ ọlọ́mọ torí ẹ̀ torí ẹ̀ tí orí ẹ̀ tó le jù lọ bó ṣe pe tàbátí àdá yẹ ó back to sender ní gbogbo eyín ìsàlẹ̀ ẹ̀yọ so tẹ bá ti fẹ́ ṣe pé àbí tẹ bá fẹ́ ṣe ẹni tí tẹ fẹ́ ṣe lórí awọ yín aláwù ni kẹ pé tẹ bá pe aláwù kò ní back to sender because aláwù lágbára náà in the first place bó tẹ bá pe àwọn rúnmọlẹ̀ wa àbí ẹ lọ lo nǹkan kan tó jẹ́ titi wa ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ back to sender gbogbo eyín yín báyìí ló máa yọ bí eyín bàbá yín tàbá tí àdá bí gbogbo ẹ ṣe yọ báyìí ẹ tójú yín gan ò bá fọ́ sí gan díẹ̀ ló so advice tèmi ní fún yín nìyẹn o aláwù nìkan ni kẹ́ ẹ pè ẹ wá rí pé aláwù ò ní gbọ́ because ó létí kò gbọ́ràn ó lójú kò ríran ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ìho ni ìwo ló ní lórí àtòkò ẹ̀ tó dàbí oko ríǹgì kìíní tó ríǹgì ríǹgì ríǹgì ríǹgì báyìí tó wá gùn bíi kìíní so bó ṣe jẹ́ nìyẹn o wọ́n ti dé ọpọlọ wọn bàbá mi Túndé Benson but àwa true ẹnu wa máa ṣe ah màmá mi Mrs Vero mo kí yín mà mo rí yín lè ní ẹ ṣe thanks for joining so kò bẹ́ẹ̀ lọ don't come home o they are killers Mohammed thought that ah e, èmi lẹ́ ń sọ̀rọ̀ wọn fún tí má máa wá kò sígbà tá à ní wá ajoledun kó má ká má relé ẹ ilé wa là ń jà fún kó ba lè dá ni ó dẹ̀ máa dá a máa wá ṣùgbọ́n táwa náà bá ń bọ̀ ọ́ bàtálíọ̀mù ni tó bá bí anybody dá tó bá tó bá súnmọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ báyìí tí àgàsì lọ́ máa fi bójú ẹ̀ jẹ́ tó bá ṣọ́ra gan kọ̀ wáá yẹn ń bọ̀ lẹ́sà lóko ah, síbẹ̀ you think say na play play no be play play o ọ̀ oh, ṣèbí gbogbo àwọn pásítọ̀ yín àwọn ìmáàmù gbogbo wọn lọ ní bodyguard náà àbí wọn ní bodyguard Jésù ò lè bodyguard fún wọn eh, anointing oil ló ń fẹ̀yìn kẹfì bodyguard eh, Muhammadu àtàláwò lè bodyguard fún àwọn ṣèyí kì í sí ọ ó dàbọ̀ jàre ẹ̀yin tèmi mo ti ṣe ó dàbọ̀ sí àti máa lọ bíi ten times <laughs> ẹ má bínú parí yín later ire o ẹni nice week o ó dàbọ̀.